oyè tí ìkú ṣe bí wọ rèé. ó ti pa mí mo ti kú. oyè ń sọ̀rọ̀. àkókò sọ̀rọ̀ ni mo ti kú. lambo lambo lambo sinimá yẹn rèé o lambo làkọlé rẹ̀ ohun tó ṣe gún tó fi pa lórí ló ṣàkàlà màgbò tó yọ gẹ́gẹ́ lọ́rùn ẹ̀wọ̀n dúnládé adékọ́lá alágbára tó ń fọwọ́ lágbàní lójú. bọ̀wọ̀ kọ́ bá tú ẹ̀ bàrí ẹ àbó tún gbìyànjú láti pe nọ́mbà mi jẹ́yìn náà máa ju ẹ ní Canada tó wà ẹni. sinimá ilé lálejò ó gbóná o. láàbò fojúfojú. lambo la kọ́lé rẹ̀ àwòtún ò ní yẹn gbà bẹ́ẹ̀. ha sinimá tuntun lambo. inú bíbí mi ò rán ẹ níṣẹ́ ìdòfùfù mi ò bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. o torí adẹ́tù abiwa pẹ̀lẹ́. lọ́jọ́ tinubu igi tó ya lumi tinubu mi tó gbégi lọ. àní ẹ má fi wọ́n ṣépè má dàbí jà ó jẹ́ pé. ọdúnladé adékọ́lá bá ń gbọ́ pa. alágbára tó ń fowó ọlá gbani lójú togun togun pé. wọ́n sọkún lámbò òrò ọmọ afẹ́pẹ́jà pé ó má tàsí àgẹ̀rẹ̀. ó ń olóhùn ọ̀gbọ́ òun ò gbà. ẹkùn dúró wọ́n múru ẹkùn wọn ilé ajá lọ́wọ́. ikú apàkànjẹ́ nu wọn. ẹ wo sinimá titun lámbò ó ti gbóná jù. blockbuster ni written and produced by adeola dawood the producer of wèrè alakọ. nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè canada ni wọ́n ti ya sinimá yìí. ọdúnladé adékọ́lá ló direct ẹ̀ ní nàìjíríà. wálé donald ló direct ẹ̀ ní canada. Package by starboy Temidayo and adeola dawood starring ọdúnladé adékọ́lá adeola dawood yẹmi sọládé starboy tẹ̀mídayọ̀ bọ́lájí amúsàn mr latin adéníyì johnson fatai odò alálùdé mọ̀súrù ìjàyè gbẹ̀mí adébíyìnkó yèbádé adédìméjì ọmọlẹ́yìn adélèké nẹ́gà bíọ́lá adékúnlé lawrence sọlánkẹ́ afọlásadé ọmọdé sire yọsibí kabiru adéyínká arínájà oyèkànmí adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a gbé àkọlé english ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o tó bá jáde ah! àwọn òtún wò ni ẹ máa out. Coming soon on Okiki Premium TV.